ajà yàtọ̀ sí pé mò ń ṣe òṣèlú ajà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni mí ẹ̀tọ́ ọmọ èèyàn ó include ẹ̀tọ́ láti sin ohun tí ó bá wù yín bẹ́ẹ̀ ṣe wà yìí bó jẹ́ pẹ́ẹ́nì tó wà lọ́yàn lẹ́sìn gẹ́gẹ́ wàhálà tìyín nìyẹn kò sí ẹnikẹ́ni tó ní ẹ̀tọ́ láti sọ pé ẹnìkan ò lè sin nǹkan tó bá wù ú nǹkan tí constitution nàìjíríà tí nàìjíríà ní sọ nìyẹn so pé wọ́n wá lọ sí ìbàdàn wọ́n lọ gbéyàn pé ó bú àwọn kan nǹkan táwọn colonialist máa ń ṣe láyé ìgbà yẹn lọ́ọ̀ yẹn náà pè ní sedition sedition dẹ̀ ti end láti 1983 in fact ara àwọn tí wọ́n sọ pé sedition ò dáa làwọn bàbá Begore nílọrin Justice Begore àti àwọn látàwúrà kò tó ń sọ nípa pé ẹni tí ò bá fẹ́ kán sọ̀rọ̀ òun wọ́n ní kó fi òwú kó fi di etí ẹ̀ nǹkan tí Nigerian constitution sọ ni èmi ò mẹ́ni tó jẹ́ Tani Ọlọ́run rí mo rí lórí Facebook pé wọ́n lọ gbéyàn láti Ìbàdàn wọ́n ṣe ìwádìí wọ́n rí i pé àwọn kan ló lọ ẹni ẹni tó tẹ̀ ṣe arrangement kan tún sọ ọ́ sórí Facebook kí ló dẹ̀ fà á tí ọ̀gá ọlọ́pàá ṣe lọ́wọ́ sí i wọ́n sọ pé ta ni ọlọ́run ń bú ọ̀gá ọlọ́pàá ta ni ọ̀gá ọlọ́pàá tẹ́nìkan ò lè bú ọ̀gá ọlọ́pàá èmi ń bú president nàìjíríà lójoojúmọ́ ṣóye yín president nàìjíríà náà ẹni tó bá wò ó lè bù ẹ̀tọ́ ọmọ ènìyàn ni láti sọ nǹkan tí ó bá wù tó bá dẹ̀ bú yín tí ò bá tẹ́yìn ẹ lọ sílé ẹjọ́ civil ilé ẹjọ́ ẹ lọ pe ẹnìyẹn lẹ́jọ́ ẹ ní ẹ̀tọ́ láti gbé ọlọ́pàá láti lọ láti lù ìbà ibi tó ń lọ sọ pé wọ́n ń gba fake warrant tó gbà upper area court kan ní nílọrin wọn kàn lọ gba warrant upper area court ò ní jurisdiction ní another state nǹkan tí òfin sọ ni pé tíyàn kan bá ṣe ìjọba ní another state ẹ lọ síbi tó ti ṣẹyẹ ẹ lọ pe ẹnìyẹn lẹ́jọ́ but àwọn mọ̀ wípé tó bá pè lẹ́jọ́ ní Ọ̀yọ́ state kò lè ṣeé ṣe náà ṣe lọ kidnap ẹ wọ́n lọ jí ọ̀gbẹ́ni yẹn gbé ni láti Ìbàdàn wọ́n nà án nígbà tó ń dé wọ́n sáré ṣe kangaroo court wọ́n gbé lọ síwájú magistrate wọ́n jù sẹ́wọ̀n wọ́n ti tú àwọn yẹn wọn sínú ẹ̀wọ̀n bó ṣe ń dé lẹ́wọ̀n báyìí wọ́n tún nà bọ̀bọ́ ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí kò lè dìde lórí ẹsẹ̀ kan but kò ń ṣe ìkíni tí àwa máa dá sí ọ̀rọ̀ àwọn èèyàn ní oríṣiríṣi ṣé bí ṣe wà yìí gbóhùn yìí o kẹjẹ mùsùlùmí o bá jà fún yín tí wọ́n bá fi ọwọ́ lágbá yín lójú tẹ bá jẹ́ christian ni o christian ni o máa jà fún yín bẹ́ẹ̀ jẹ́ ní ìṣẹ̀ṣe máa jà fún yín bẹ́ẹ̀ tẹ̀ sí kankan rárá tó bá fi ọwọ́ lágbá yín lójú àjà fún yín. nígbà tó ń pariwo èmi ló kàn èmi ló kàn àwa ń sọ fún àwọn ọmọ ilẹ̀ yorùbá pé èmi ló kàn yín ó máa tó kàn yín lára o nísìnyí èmi ló kàn ti wá di ẹnìkan ló bà ó ti wá di àfàìmọ̀ lára gbogbo àwọn aráàlú ebi ìyà ọ̀fọ̀ àti òṣè ti wá di ohun tí gbogbo aráàlú tí wọ́n fi ń para ìyà ti wá domi ọbẹ̀ sí orílẹ̀-èdè gbogbo àwọn tó sọ pé Yorùbá ló kàn tá à ń sọ fún pé eléyìí máa ń sọ̀rọ̀ Yorùbá ẹ dìbò fọmọlúàbí tẹ bá tẹ ń wá àwọn ọmọlúàbí láàrin Yorùbá kò ṣe àwọn eléyìí ní ọmọlúàbí Yorùbá so uh, ó ti wá di pé gbogbo ẹ̀ ti wá di rúdurùdu sìn ẹ wo nǹkan tí Tinubu kọ́ ṣe àwọn èèyàn ń gba thirty thousand naira lóṣù nílùú yìí ẹ increase owó oṣù wọn ẹ lọ increase owó epo láti ṣé four hundred ló bá ó ti di two hundred ó ti di seven six hundred nísìnyí àwọn tó ń tepo sì wọ́n ń tepo mọ́ sọ pé àfi tán bá gbà wọ́n láàyè láti ṣe ní seven fifty náírà ló dẹ̀ máa dìtámì iye tó ń ta náírà yàtọ̀ sí dọ́là ló máa dìtámì yẹn náírà tí Tinubu bá ní five hundred and something ó ti di nine hundred and thirty five láàárọ̀ tí mo bá yín sọ̀rọ̀ yìí àwa ń sọ fún yín pé náírà yẹn máa dé one thousand kí ọdún tó dé so but àwọn òṣìṣẹ́ ń kọ́ àwọn aráàlú ń kọ́ nísìnyí tẹ bá ń káàkiri láàrin ẹni pé traffic ò fi bẹ́ẹ̀ pọ̀ kó ń ṣe pé traffic ò fẹ́ sí but ẹni bá lọ repo ń sìn tó repo tó kúnnú mọ́tò àwọn ayé máa máa wò pé ibo ló ti rówó ni ṣóyè yín àwọn èèyàn rówó because subsidy tó ń fún àwọn aráàlú yẹn ní the only thing tó ń dé àwọn aráàlú e, tí epo rọ̀bì ti ń jáde tẹ bá ti yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ tírélà subsidy yẹn oúnjẹ àfihìbọ̀ ni ẹni ẹni nǹkan kíkan tó bá bá ló máa wó ló máa wó pa kó tó ṣẹlẹ̀ lọ́rọ̀ ìjọba ẹni bá dẹ̀ mọ nǹkan tí ó ń ṣe ò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ mò ń dá yín lóhùn torí ìbèrè tẹ̀ bèrè pé ṣé wọ́n mọ wọ́n ṣe ń ṣèjọba wọn wá ṣèjọba àwọn náà wá ṣe tiwọn ni ṣóyè wọn wá tọ́jú ara wọn ni òun lẹ́dẹ̀ rí effect ẹ̀ ń sìn effect yẹn ò tí ì dé o àti ìrìn kankan mi ò fi bú ara lù o àti ìrìn kankan because palliative tán lọ́n kó dé ẹ̀yin náà ṣáà rí àwọn fídíò lórí kínní tán pín kínní títí kó bí owó kan fún gbogbo àwọn ará àdúgbò ìlú mi ò tí èmi gan ò tí ì rí palliative tèmi dì sí àbí kaníká bá sọ àmọ́ ká má fi ṣe ọ̀rọ̀ yẹ̀yẹ̀ nǹkan tó ń bọ̀ kò lè o but nǹkan kékeré kan ló kàn mú inú mi dùn ni pé ó máa ń jẹ́ kí gbogbo àwọn aráàlú gan tí àwọn tó ń dìbò tó ń ṣe mistake gbogbo ìgbà pé bóyá brain reset lè máa wà díẹ̀díẹ̀ pé ẹ lè máa ṣe mistake títí ayé ayé tó yẹ pé nǹkan tó fà á tí bàbá yóò ṣe nílọsíwájú tẹ́yìn náà nílọsíwájú tó bá yá àwọn ọmọ yín gan máa react against yín pé ìgbàkúgbà tí yín ti pọ̀ jù because kò sí ẹni tó lè di olórí orílẹ̀-èdè nàìjíríà tó máa ń ṣe pé àwọn ará nàìjíríà náà gba àwọn ìgbàkúgbà láàyè eré ìtawà fi ń gbà bọ̀dì ó ti pọ̀ jù. ó ṣẹ́rí first ni pé ẹ ní láti fi ẹ ní láti lè àwọn aráàlú ní lára tí ẹ bá gbogbo argument tán ní lórí ọ̀rọ̀ subsidy kò ní í ṣe pẹ̀lú pé subsidy ò dáa pé àwọn olè kan wà tó ń jí owó subsidy ní argument wọn ṣóye yín pé àwọn alágbà in fact nígbà tí wọ́n fẹ́ ṣe àwàdà yẹn débi tí ò yẹ kó dé èèyàn kan wá sórí tẹlifíṣàn ẹ̀rọ ẹ̀rọ amúlùmáwo ni pé àwọn ń gba owó subsidy owó yẹn dẹ̀ sún àwọn àwọn á lọ bá president pé olè tẹ̀ ń tàjà ètè pọ̀ jù ẹ tẹ̀ gba alárawó ìlọ́wọ́ wa tó fẹ́nu ara ẹ̀ sọ. So lórí tẹlifíṣàn nìyẹn former governor Isaiah Guda Bauchi ẹ máa ń pè ní Saja Guda àwọn ohun kan bẹ́ẹ̀ kan máa sọ jáde lẹ́nu pé tí èmi bá jẹ́ ààrẹ orílẹ̀-èdè tí yàn kan bá sọ fún mi pé ah, àwọn kan wà tó ń gba owó tí wọ́n tọ́ wàá mú mi dọ́dọ̀ wọn àwọn amòfin àwọn amòfin wa wọ́n á dá sí i kí là ń sọ àwọn tí ó ń jalè yẹn lèmi máa lọ mú tí màá gba nǹkan tí ò tọ́ sí wọn lọ́wọ́ tí ń fún àwọn aráàlú kò sí orílẹ̀-èdè ní gbogbo àgbáyé tí ò ń fún àwọn aráàlú wọn ní subsidy gbogbo àwọn Amẹ́ríkà tó ń sọ pé eh, World Bank tó ń sọ pé wọn eh, subsidy ò dáa Amẹ́ríkà ń subsidize agriculture tó jẹ́ pé kínní wheat tá a fi ń ṣe búrẹ́dì yìí Amẹ́ríkà ló ń supply ẹ̀ ju gbogbo àgbáyé but àwọn tó ń ṣe nílùú wọn máa subsidize wọn tó máa subsidize wọn wọn lè make profit American subsidize even the airline industry àwọn àwọn ẹlẹ́rọ òfurufú The problem bá ti wà wọ́n subsidize education ìgbà kan tẹ́ bá fẹ́ lọ sí school America ẹ máa lọ gba loan ni but ní sin America ti ń wá ọ̀nà láti dá àwọn owó loan yẹn padà nígbà tó ń rí i pé ẹni bá yáwó lọ síléèwé kò lè ní ìrọ̀rùn láyé so wọ́n fẹ́ dá gbogbo yẹn tó dáwà gbé lamẹ́ríkà fún ọdún náà tá jẹ gbèsè láti ṣe masters wọ́n pè wá ń sìn pé wọ́n fẹ́ ká san àwọn gbèsè yẹn mọ́ torí wọ́n ní pé gbèsè yẹn ti di wàhálà lẹ̀ ẹlòmíín ti fẹ́ ya wèrè lórí pé oúnjẹ gbèsè so ẹ ní láti mọ̀ pé ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ subsidy wà important subsidy in education research subsidy in electricity because tí ò bá ti sí àwọn support system economy yìí máa fọ́ ni ó dẹ̀ ti fọ́ ń sìn reason ni pé the Nigerian economy informal economy ni eighty percent of the people tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí àwọn tó ń ṣiṣẹ́ tí ò ní láti ṣe pẹ̀lú ìjọba ni táwọn èèyàn bá jáde ńlé wọn lè jẹun tẹlómi ò bá sì lọ ta pure water wọn lè jẹun so nígbà tó bá tẹ wá rówó lọ ra wọ mọ́tò láti lọ ra nǹkan tó fẹ́ rẹ̀ báwo ló ṣe máa survive ṣòye yín bọ̀dọ̀ àwọn ìlú míì tó tẹ̀lé ṣe subsidy wọ́n á tún pèsè iṣẹ́ fáwọn aráàlú láti ìgbà tó ti dé iṣẹ́ wo ló ti pèsè ẹ wo ìtàn fi ṣe fct minister Wike ológogoro yẹn ìyẹn dé Àbújá ó kàn ẹ mo fẹ́ fọ́lé a fẹ́ wo ilé ló ń sọ kí lẹ fẹ́ wo ilé fúngbà tí àyè wà láti kọ́lé. You know, tẹ bá fẹ́ tẹ máa wá àwọn ilé tí ò wá sọ ẹ kọ́kọ́ kọ́ àwọn ilé lọ rẹpẹtẹ náà ẹ wá ní káwọn èèyàn múùbù síbẹ̀ ẹ wá lè wá wó àwọn ilé tó bá wà substandard but mentality àwọn olórí wa nìyẹn pé ká sáà bà nǹkan jẹ́ ká jó nǹkan ká fìyà jẹ àwọn èèyàn tá a bá change mentality ká máa fìyà jẹ àwọn èèyàn yẹn à lè ìrọ̀rùn ò lè sí fún àwọn aráàlú tí ò bá dẹ̀ sí ìrọ̀rùn fún àwọn aráàlú àwọn tó jó lórí gan ìrọ̀rùn lè sí fún wọn. ètò ìdìbò yàtọ̀ sí ètò ìdá ìbò èyí tá a ṣe ní oṣù February 2023 yẹn láàrin INEC àti àwọn tí wọ́n ṣètò ìbò yẹn ńṣe ni wọ́n da ìbò bí Yorùbá ṣe ń sọ pé kọ́ńdàyàn wọ́n da gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìdíje yìí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé tí ẹ bá wo bí wọ́n ṣe ṣe wùrùwùrù nínú ìbò yẹn ẹ rí i pé kò ṣeé pè ní ìbò torí ẹ̀ mo ṣe ni pé wọ́n da ìbò wọ́n da gbogbo wa wọ́n dojú tì wá bẹ́ẹ̀ mi ṣe rí ètò ìdìbò tí ó kọjá lọ nìyẹn gbogbo àwọn tí wọ́n wá ṣe àbójútó ìbò yẹn àwọn tí wọ́n wá láti tà àwọn tí wọ́n wá láti orílẹ̀-èdè Nàìjíríà gbogbo wọn ló sọ wípé eléyìí ò ṣe ń pè ní ìbò ó ṣe yẹ kán dìbò so nígbà tí wọ́n ṣe tán èmi ni mo kọ́ lọ mo wà lára àwọn tí mo kọ́ lọ sórí ẹ̀rọ agbóhùnsáfẹ́fẹ́ àti àmúlùmọ́àwò pé eléyìí kì í ṣèbò tí àbádẹ́ dìbò èèyàn kan ò lè fi ẹnu àtẹ́ máa lò wá pé à ẹni tó win ni ẹni tó gbégbá rókè ni àti ẹni tí ò ṣe dáadáa ni tí bò bá wà a máa mọ ẹni tó ṣe dáadáa àti ẹni tí ò ṣe dáadáa tí ò bá ti sí bò a lè mọ ẹni tó ṣe dáadáa àti ẹni tí ṣe dáadáa nínú ìbò yẹn. lára ẹ̀ mo ti sọ kọ́tẹ̀ tó dìbò torí àwa wà ní ara àwọn tó mọmọ ṣe ń lo ẹ̀rọ ayélujára nígbà tí ká tó dìbò ni mo ti rí pé ẹ̀rọ ayélujára íńtánẹ́ẹ̀tì tí wọ́n ń lò wẹ́bsáìtì tí wọ́n ń lò fún ìbò yẹn kò ní agbára láti gbé àwọn rìsọ́ọ̀tì ìbò yẹn jáde sáwọn aráàlú bọ́n ṣe ń sọ pé irọ́ ni wọ́n ń pa a lọ ṣèpàdé pẹ̀lú àwọn INEC a lọ ṣèpàdé pẹ̀lú National Assembly mo sọ ń bẹ̀ níta gbangba pé nǹkan tèmi rí o kò lè ṣe electronic uh, electronic transmission of results ó dẹ̀ ṣe ó ṣe pàtàkì tó ní wọ́n sọ pé àwọn aráàlú pé bí ìbò yẹn wọ́n ṣe ń dìbò yẹn lè ṣe máa máa rí àwọn result ìbò àmọ́ kò rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìbò tó ń dìbò wọ́n ní wọn tẹ̀ ṣe result ẹ̀ ṣe kà so ṣèbí lára wọn wà wọn wà ní ilé ẹjọ́ nsìn tí wọ́n contest bí wọ́n ṣe dìbò yẹn ẹni tó wá tẹ̀ wá tí ó wá tó wá jẹ́ ẹni tí wọ́n sọ pé ó win ìbò gan-an ọ̀rọ̀ ẹ wá dàbí adìyẹ bà lókùn ni ara ọ̀rọ̀ ọkùn ara ọ̀rọ̀ ara adìyẹ bí Yorùbá ṣe ń pa lórí pé ní gbódómì ìdúró sí ìbẹ̀rẹ̀ so ibi tí a wà nìyẹn ó dẹ̀ ń ta wa lára pé ó yẹ kí Nàìjíríà ti ní àwọn ìlọsíwájú tí ó ti kọjá pé kí wọ́n máa ṣe mọ̀nàfíkì ìbò àmọ́ dàbí pé à ń padà sẹ́yìn bíi pé ká kan síwájú ká gbé mẹ́wàá sẹ́yìn ìlọsíwájú lọ́nà ìbò sí rárá ọ̀rọ̀ nàìjíríà dàbí pé kí ọmọ sọ sínú lẹ́nu ni kó tó wá buyọ̀ sí i iṣẹ́ òṣèré pọ́nlá ìyọ̀ náà ṣe é tú dànù ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé ó difficult láti máa blame àwọn ọmọ nàìjíríà pé torí látìgbà tí wọ́n ti dá ìlú nàìjíríà sílẹ̀ látìgbà tá a ti gba òmìnira lọ́wọ́ àwọn òyìnbó ni àwọn ìṣòro yẹn ti dojúkọ wá àwọn ìṣòro yẹn dẹ̀ ó ń le sí lójoojúmọ́ ni so ṣé wàá ṣe ṣe ká máa bílèmù èèyàn tó yẹ pé látìgbà tán ti bì bó ṣe ń bọ́ nínú ibà hmm, ni nǹkan mi ń wọlé bí àwọn olórí wa ṣe ń ṣe ni pé wọ́n ti ṣe pé bíi pé kó má ṣeé ṣe fún àwọn ọmọ nàìjíríà gan láti lè ronú nǹkan tó dáa àbí láti lè ṣe nǹkan tó dáa so ẹ lè máa blame àwọn ọmọ nàìjíríà gbogbo ìgbà gbogbo àwọn nàìjíríà ló máa ń jáde tó máa ń nípa àwọn fẹ́ dìbò wọ́n á lọ gba ìwé ìdìbò ẹlòmíì á tò fún odidi ọjọ́ kan láti gba ìwé ìdìbò padà wọ́n á kọ́ lọ ṣe ìwé ìdìbò náà àti gbà á gan wàhálà ni ṣé ẹ lè blame irú àwọn èèyàn ṣé ẹ lè blame eighty million people tí wọ́n náà fẹ́ dìbò fẹ́ tó wù wọ́n ni ẹ lè blame wọn wọ́n ti ṣe tán nǹkan tó ní kàn ṣe wọ́n ti ṣe é àmọ́ ẹ a gbọ́dọ̀ gbàgbé náà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa náà ẹ èmi tó bá dúdú làárọ̀ tó bá di lóru á di funfun ọwọ́ tí a gbé ni àwọn leaders wa náà fi ń ṣe wa torí wọ́n ti fi ebi pa ọ̀pọ̀lọpọ̀ yan ẹni tó sọ pé òun máa dìbò fẹ́ni tó dáa lọ́jọ́ thursday àbí friday tó bá di saturday nígbà tó máa ń gbé gàrí wá àti ẹ̀pà àti búrẹ́dì owó tí ó yẹ kán fi kọ́títì fún yín wọ́n ní wọ́n fi ń ṣe stomach infrastructure bíríìjì tó yẹ kán kọ́ sí gbòòrò wọ́n kọ́ sínú yín tó bá yá wọ́n máa dàbí pé gbogbo aráàlú gbélùkù dí mi kò sẹ́ni tó ń sọ̀tọ̀ mọ́ torí ọjọ́ kan yẹn òru ọjọ́ kan ni gbogbo ẹ máa ń dàrú so a lè blame àwọn olórí fún yẹn àwọn aráàlú ni a máa blame fún yẹn torí ẹ mo ṣe pa òwe iṣu eh, àti iyọ̀ lẹ́ẹ̀kan yẹn pé àwọn èèyàn wa náà wọ́n ní láti gbáradì wọ́n ní láti sọ ọ̀tọ̀ fúnra wọn gbogbo aláti pera wa ká sọ ọ̀tọ̀ fúnra wa pé ọjọ́ wo la fẹ́ gbára wa lẹ̀ lọ́wọ́ àwọn amúnisìn torí tí ò bá ń ṣe pé àwa náà ṣe bí a ṣe ń ṣe ni tí a tó kù díẹ̀ káàtó nípa ìwà wa wọn lè máa kò lè máa ṣeé ṣe fún wọn kọ́kọ́ wàá mú àsìn ẹlòmíì á mú yín sìn títí á tún gbé yín lé ọmọ wọn lọ́wọ́ ẹ máa máa ṣe ránkà dẹ̀dẹ̀ ṣe yẹsàyẹsà fún wọn lójoojúmọ́ ìdí ẹ̀ la ṣe wà nínú ipò tí a wà nísìn tí gbogbo ayé ń fi wá ṣẹ̀sìn. èmi ò ṣe ẹni tí ò mọ̀ ń pa ilé ẹjọ́ mi ò kúrò nílé ẹjọ́ mi ò fẹ̀sùn kàn mí màá fẹ̀sùn kan lómi nílé ẹjọ́ ìgbà tí ọ̀rọ̀ ìbò dé tó ń ṣèbò tán náà yàn ń sá lọ sílé ẹjọ́ ètò kan tí mo kọ́ béèrè lọ́wọ́ ni pé ṣé ẹ rántí pé kàtẹ́ tó dìbò àwọn kan wà tí ò ṣe primary tó ń di candidate àwọn ilé ẹjọ́ ló ló ló parí iṣẹ́ yẹn gómìnà kan wà lórílẹ̀‐èdè yìí tó jẹ́ pé òun lẹ́ni kẹrin nígbà tó ń dìbò òun ló dẹ̀ di gómìnà ṣé kàn ṣe àwọn ilé ẹjọ́ náà ló ṣe àwọn iṣẹ́ yẹn ni àwa mọ bí ilé ẹjọ́ ṣe ń operate lórílẹ̀‐èdè nàìjíríà ẹ lè gba ilé ẹjọ́ lọ ẹ tẹ bá lọ ẹ máa di nǹkan tí principal mi kan ń pè ní BLLB bó ṣe lọ ló ṣe bọ̀ wọ́n á bá sọ fún yín pé àwọn evidence tó yẹ kẹ́ present ẹ kó dání ni àbí kò pọ̀ tó àwọn adájọ́ yẹn àtàwọn lọ́ọ̀yà yẹn wọ́n múra wọn torí ẹni jẹ́ pé nílẹ̀ Yorùbá àwọn èèyàn máa ń sọ àwọn òyìnbó kan wọ́n máa ń pa lówe pé ẹni bá fẹ́ ẹni bá fẹ́ tó bá fẹ́ gbórókè lórí ọ̀rọ̀ ẹjọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́ọ̀yà méjì lẹ́mọ́ láti gbà èyí tó mọ adájọ́ àti èyí tó mòfin ẹni tó bá ẹni bá ṣe tiẹ̀ tán ẹni tó mọ adájọ́ <laughs> ló máa bá yín rí i pé ẹ̀rí ẹjọ́ tó tọ́ gbà ìyẹn ò dẹ̀ bójú mu torí ẹ̀ làwọn ṣiṣẹ́ wàhálà pé àgbàlẹ̀ ẹjọ́ lọ àmọ́ a ní ṣòro pọ̀ láwọn tó lọ sílé ẹjọ́ ibi tí ó wù wọ́n ni wọ́n gbà lọ ibi tó wù wá làwọn àgbà lọ. ṣẹ́ẹ̀rì ẹni orílẹ̀-èdè tí ẹ bá ti rí pé mínísítà ti pọ̀ jù ẹ mọ̀ pé kò ń ṣiṣẹ́ ni wọ́n wá ṣe ṣebí òwe yorùbá kan wà pé ẹ àkínníwọ̀ fàbí ká lẹ́rú ńlé ká tún lọ gba yàgò lọ́nà àbí <laughs> kí ni wọ́n fi ẹrú ṣe kí ni wọ́n fi yàgò lọ́nà ṣe mínísítà ti pọ̀ jù nítorí pé wọ́n fi ń ṣètò ara wọn ni tó bá níṣẹ́ ṣe ni ẹ wo America America is three hundred and fifty million people ẹ béèrè pé how many ministers ó wà america, bí i around ju nineteen àwọn à ń ṣe forty two wọ́n á ṣe minister wọ́n á ṣe minister of state wọ́n á tún gba adviser senior special adviser wà junior special adviser wà adviser fún adviser wà lórílẹ̀‐èdè ẹni tó ń gbà kó máa fún yàn mọ̀ràn tó ń gbẹ ẹni tó fún un ní mọ̀ràn ṣé yẹn make sense so yàtọ̀ sí yẹn ṣe bí àwọn ará wọn tó ti fail tẹ́lẹ̀ náà lọ́ọ́ fi ṣe minister ọ̀pọ̀lọpọ̀ wọn former governors ni wọ́n ìjẹta náà sọ pé minister kan wà tó ṣì ń ṣe NYSC lọ́wọ́ So, ṣóyẹ èmi ọ̀hún ṣe big deal fún because èmi gan ò support pé anybody máa ṣe NYSC mo yẹ kàn ti scrap NYSC láti 1980 gbọ̀gbọ̀rọ̀ because kí ló ń ṣe fún anybody nǹkan tó ṣe dá NYSC sílẹ̀ torí ogun ni ogun náà ò tí ì parí so kí là ń tọ́ra wa jẹ fún ogun yẹn kò yàtọ̀ ni ó ti wá di ogun abẹ́lé ń sìn ogun ebi ogun àìsàn ogun àìnílọ́wọ́ ogun àìríjẹ ogun àìrímu àìrínà àìrílò ó ti gba ìgboro kan. mo ti sọ fún yẹn mi ò sọpọ́tì ìjọba ológun àmọ́ àwọn aráàlú nìjẹ́ gangan ni a ní láti empower láti make sure pé àwọn náà ò gbàgbàkúgbà but lọ́wọ́ táwọn ń sá àwọn ará nìjẹ́ gan ń ṣe ni wọ́n ń jubilate lọ́wọ́ jubilation àfàìmọ̀ náà ni because ṣìbáwa náà ní nineteen ninety three àwọn èèyàn jubilate ńgbà táwọn Buhari wọn jubilate ńgbà Babangida wọn jubilate ńgbà Abacha àmọ́ gbogbo àwọn tó jubilate nísìnyí ṣùgbọ́n wà wọ́n ti rí pa àfàìmọ̀ èmi ò sọ́pọ́ọ̀tì ìjọba oyin káwọn aráàlú yẹn kọ́ máa gbà wọ́n láàyè kọ́ padà lọ dìbò kọ́ dìbò fún àwọn olórí wọn kò ṣe rí a lè sọ pé democracy eh, ò dá ò dá but ó sì dájú ìjọba ológun lọ ṣẹ́rọ ọdún mẹ́ta tẹ fún wọn yẹn tó bá yá wọn lè sọ di mẹ́fà gbà tó bá yá wọn lọ yéyí aṣọ ológun sí agbádá wọn làwọn náà fẹ́ contest wọn á tún rig election so bíi pé ẹ̀kọ́ táwọn olóyìnbó ń pè revolving door náà lẹ́tún máa padà sí. tí ẹ bá wò dáadáa ẹ rí i pé àìníṣẹ́ àìlóúnjẹ àìní ìwòsàn ó ní connection pẹ̀lú ọ̀rọ̀ àìsí ààbò lórílẹ̀‐èdè ṣé bó ẹ mọyé ọ̀dọ́ tó wà lórílẹ̀‐èdè tí wọ́n níṣẹ́ kílẹ̀rọ pé wọ́n máa jẹ tán bá rí nǹkan jẹ tán rí nǹkan ṣe kílẹ̀rọ pé wọ́n máa ṣe wọ́n máa máa cause problem náà ní mí à lọ ṣe kidnapping èyí tí ò ṣe kidnapping a máa ṣe yahoo èyí tí ò ṣe yahoo a lọ ń ṣe ritual ṣó tíṣẹ́ bá wà ní ṣe rò pé because ọ̀pọ̀lọpọ̀ yẹn wọ́n sọ pé ẹ kó ọlọ́pàá síta ẹ sójà síta sójà ò lè yanjú problem tẹ́ ẹ̀ bá yanjú fundamental problem economic development kí ló dáa kí ọrọ̀ ajé yín kó tòrò tí ò bá ti tòrò kò sí bí ààbò ṣe lè wà bówùn yín kẹ́ fi gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà kẹ́ kó bọ̀n fún wọn kò lè sáàbò àwọn ọlọ́pàá agọ́tẹ́ kó bọ̀n fún àwọn kan wà lára àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pé àwọn tó ń kidnap lọ́ máa rí mọ́tò tó dáa báyìí tó ń pe àwọn kidnappers pé èèyàn pàtàkì kan ń bọ̀ lọ́nà ẹ̀jí gbé àwọn fúnra wọn àwọn sójà àwọn ọlọ́pàá wọ́n ń jíyàn gbé so tẹ́lẹ̀ bá kọ́kọ́ ṣe ọrọ̀ ajé yín kó yanjú kó tòrò kó rí bó ṣe yẹ kó rí ẹ lè yanjú ọ̀rọ̀ ààbò torí ẹ̀yin làwọn ṣe ń sọ fáwọn èèyàn pé ẹ yé máa dìbò fáwọn èèyàn tí ó ń parọ́ fún yín ẹ wo àwọn tó ń fi ṣe minister of defence àti minister of state for defence former governor Zamfara ẹ fi ṣe minister of state for defence ẹ ní ká jí ni gbé kó a máa tó máa tọ́jú ìlú ó dàbí pé kẹfí kólékólé ṣaṣọ́dẹ ni minister of defence gan wọn ní kọ̀lọ̀kọ̀lọ̀ ni ẹ gbọ́dọ̀ gbá díẹ̀ síwájú ẹ̀ so ṣé yẹn wá ṣe ṣé àwọn ẹ̀ lè dàbẹ̀ tó serious wọn fẹ́ yanjú ọ̀rọ̀ ààbò kò lè sábò tí ó bá ti rọ̀ kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ ìdí ni wípé àwa la dá ẹgbẹ́ tiwa sílẹ̀ ní 2018 fún àwa la dá ẹgbẹ́ tiwa sílẹ̀ gbà tá ṣe election tán ní twenty nineteen kò tí ju oṣù mẹ́fà ni wọ́n lọ já ẹgbẹ́ gbà lọ́wọ́ wa àwọn ìjọba bó ṣe já ẹgbẹ́ gbà lọ́wọ́ wa tá a lọ sí ilé ẹjọ́ pé ká gba ẹgbẹ́ torí ẹ̀ mo ṣe sọ fún ipò àwọn ilé ẹjọ́ lẹ́ẹ̀kan ká tó lọ sílé ẹjọ́ wọ́n ti mú èmi pé mo fẹ́ dojú ìjọba bolẹ̀ gbà tán mú mi wọ́n fi mí sí àhámọ́ àti àtìmọ́lé fún oṣù márùn-ún after oṣù márùn-ún wọ́n fi mí sí àhámọ́lé sí ìlú Àbújá fún ọdún mẹ́ta so ibo lẹ rẹ́gbẹ́ lọ́wọ́ wa nǹkan bí ọjọ́ mẹ́fà sí election ni court of appeal ṣe ẹjọ́ pé wọ́n dá ẹgbẹ́ padà fún wa as the rightful owners of our party so ọjọ́ mẹ́fà la ní láti ṣe candidature fún kínní a lè lọ síbẹ̀ a ṣe election àwọn ẹgbẹ́ ló sọ pé tá a bá ṣe election tán o a padà wá ṣe àtúntò ẹgbẹ́ wa so ẹgbẹ́ yẹn ti wà fún ọdún márùn-ún bọ́dún ọdún márùn-ún yẹn àwọn ìjọba wọ́n lo àwọn agbẹ̀yìnbẹ́ bọ́jẹ́ bó ṣe ń ṣe ní gbogbo oríṣiríṣi ẹgbẹ́ láti gba ẹgbẹ́ lọ́wọ́ wa a láti jà láti gba ẹgbẹ́ yẹn padà ni so pé ìrọ̀kọ́gbọ́n yẹn ṣe tó bá jẹ́ pé ọdún yẹn ti wà fún ti wà fún ọdún márùn-ún àti ṣe convention ẹlòmíì àti jẹ chairman ẹgbẹ́ bọ́bọ́ ṣe ń ṣe nìyẹn ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ sìn ẹ̀ ṣe ìwádìí tí yín kẹ́ mọ ìdí tí a ṣe di ẹgbẹ́ tiwa mú gbogbo àwọn ẹgbẹ́ tó wà nàìjíríà sìn wọ́n ti wà èmi ti wà láti twenty years ago PDP ni o APC ni o even Labour Party Labour Party ti wà tipẹ́tipẹ́ Labour Party ti jẹ gọ́vnà londo state rí under Mimiko for eight years. Ẹgbẹ́ Tiwa was formed in August of 2018 nígbà tí mo wá láti America. A ṣe election ní February and March ọjà ẹgbẹ́ gbà. Inú play ni mo wà ni mo gbọ́ pé wọ́n ṣe live television pé àwa kọ́ la lẹ́gbẹ́ mọ́ ẹgbẹ́ tí a fọwọ́ ara wa dá sílẹ̀ ṣòye yín ó dàbí kẹ́ńkọ́ máa béèrè pé kí ni Mandela ń ṣe nínú ANC ni ṣé yẹ yín tó fi kú ANC kan ló wà torí àwọn ọmọ ọ̀dà ẹgbẹ́ wọn sílẹ̀ wọn ti wà láti ANC ti wà láti 1918 àbí 1928 so àwọn ẹgbẹ́ tó bá wà unique bẹ́ẹ̀ ó yàtọ̀ sí àwọn ẹgbẹ́ onímọ̀dàrú ṣe mọ̀ pé Nàìjíríà ń ṣe bá jí ìjọ lọ sùn lálẹ́ APC àárọ̀ láti di PDP by twelve noon ó ti di Labour Party àwọn ò sí nírú àwọn tó ideological organization làwọn ń maintain nǹkan tí ẹgbẹ́ bá sọ àwọn tí ẹgbẹ́ bá sọ pé olórí wọn làwọn eléyìí nǹkan táwọn ẹgbẹ́ fẹ́ nìyẹn nǹkan tí kóòtù náà sọ nìyẹn nígbà tí appeal court máa decide lórí kíní yẹn pé ẹgbẹ́ ló ní right láti máa yan olórí wọn kò ń ṣe court of law but àwọn judges kan wà tó yẹ pé wọn kàn lọ ṣe wùrúwúrú kíá wọn ti yan ẹ tí ò sínú ẹgbẹ́ gan wọn á fi ṣe chairman ẹgbẹ́ especially àwa tó jẹ́ pé a kì í gba ìjọba láàyè láti ṣe ìranù tí wọ́n láì láti máa ṣe. àjà yàtọ̀ sí pé mò ń ṣe òṣèlú àjà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni mí ẹ̀tọ́ ọmọ èèyàn ó include ẹ̀tọ́ láti sin ohun tí ó bá wù yín bẹ́ẹ̀ ṣe wàá yìí bó jẹ́ pẹ́ẹ̀nì tó wà lọ́yìn ẹ̀ lẹ́sìn gẹ́gẹ́ wàhálà ti yín nìyẹn kò sí ẹnikẹ́ni tó ní ẹ̀tọ́ láti sọ pé ẹnìkan ò lè sin nǹkan tó bá wù ú nǹkan tí constitution nàìjíríà tí nàìjíríà ní sọ nìyẹn so pé wọ́n wá lọ sí ìbàdàn wọ́n lọ gbéyàn pé ó bú àwọn kan nǹkan táwọn colonialist máa ń ṣe láyé ìgbà lọ́ọ̀yẹn náà pè ní sedition sedition dẹ̀ ti end láti 1983 in fact ara àwọn tí wọ́n sọ pé sedition ò dáa làwọn bàbá Bẹ̀górè nílọrin Justice Bẹ̀górè àti àwọn Látàwúrà kò tó ń sọ nípa pé ẹni tí ò bá fẹ́ kán sọ̀rọ̀ òun ó ní kó fi òwú kó fi di etí ẹ̀ nǹkan tí Nigerian constitution sọ ni èmi ò mẹ́ni tó jẹ́ Tani Ọlọ́run rí mo kàn rí lórí Facebook pé wọ́n lọ gbéyàn láti Ìbàdàn ṣe ìwádìí mo rí i pé àwọn kan ló lọ ẹni ẹni tó tẹ ṣe arrangement yẹn kan tún sọ sórí Facebook kí ló dé fà á tí ọ̀gá ọlọ́pàá ṣe lọ́wọ́ sí wọ́n sọ pé ta ni Ọlọ́run ń bú ọ̀gá ọlọ́pàá ta ni ọ̀gá ọlọ́pàá tẹ́nìkan ò lè bú ọ̀gá ọlọ́pàá èmi ń bú president Nàìjíríà lójoojúmọ́ ṣòye yín president Nàìjíríà náà ẹni tó bá wò ó lè bù ẹ̀tọ́ ni láti sọ nǹkan tí ó bá wù tó bá dẹ̀ bú yín tí ò bá tẹ́yìn ẹ lọ sílé pe ẹnìyẹn lẹ́jọ́ ẹ ní ẹ̀tọ́ láti gbé ọlọ́pàá láti lọ láti lu ibà ibi tó ń lọ sọ pé wọ́n gba fake warrant tó ń gbà upper area court kan ní nílọrin wọ́n kàn lọ gba warrant upper area court ò ní jurisdiction ní another state nǹkan tí òfin sọ ni pé tíyàn kan bá ṣe ìjọba ní another state ẹ lọ síbi tó ti ṣẹyẹ ẹ lọ pe ẹnìyẹn lẹ́jọ́ but àwọn mọ̀ wípé tó bá pè lẹ́jọ́ ní Ọ̀yọ́ state kò lè ṣeé ṣe náà ṣe lọ kidnap ẹ wọ́n lọ jí ọ̀gbẹ́ni yẹn gbé ni láti Ìbàdàn wọ́n nà án nígbà tó ń dé wọ́n sáré ṣe kangaroo court wọ́n gbé lọ síwájú magistrate wọ́n jù sẹ́wọ̀n wọ́n ti tú àwọn yẹn wọn sínú ẹ̀wọ̀n bó ṣe ń dé lẹ́wọ̀n báyìí wọ́n tún nà bọ̀bọ́ ẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí kò lè dìde lórí ẹsẹ̀ kan but kò ń ṣe ìkíni tí àwa máa dá sí ọ̀rọ̀ àwọn èèyàn ní oríṣiríṣi ṣé bí ṣe wà yìí gbóhùn yìí o kẹjẹ́ mùsùlùmí o bájà fún yín tí wọ́n bá fi ọwọ́ lágbá yín lójú tẹ bá jẹ́ kírísítẹ́nì o kírísítẹ́nì o bájà fún yín bẹ́ẹ̀ jẹ́ ní ìṣẹ̀ṣe bájà fún yín bẹ́ẹ̀ tẹ̀ sí kankan rárá tó bá fi ọwọ́ lágbá yín lójú àjà fún yín àwọn tí wọ́n ṣe àṣemáṣe yẹn àṣírí wọn ti wá tún sìn ojoojúmọ́ ló lórí Facebook tó ń dìfẹ́ǹdà ara wọn pé eléyìí ó ṣọ̀rọ̀ ẹ̀sìn o ẹ̀ wọ́n bú bàbá wa ni o wọ́n bú màmá wa ni o kò dẹ̀ sí ẹni tó mọ̀yàn bú tó àwọn tó ń sọ̀rọ̀ yẹn ẹ mọ̀ pé yorùbá wọn dùn dáadáa kò sí ẹni tí wọ́n lè bú wọ́n ní ó sun ó sun ìwé kan ni àwọn náà sun wọ́n sun ìwé oríṣiríṣi lójoojúmọ́ wọ́n sun nǹkan eléégún ìmí inú wọn ń pààyàn lórí ọ̀rọ̀ ẹ̀sìn nǹkan tí a ní láti sọ fún ni pé ṣe ẹni tí wọ́n ń pè ní ọlọ́run olúwa kò ń ṣe ẹni tó weak tí ẹ ní láti máa jà fún hmm? ṣèbí ọlọ́run ni ó dá ayé àti ọ̀run àbí kò táwọn ń píríṣì nìyẹn o so ọlọ́run tó dá ayé àtọ̀run yẹn nìyẹn kan wá máa ní wájú kò sínú ìlú kan wá ní pé òun fẹ́ jà fọlọ́run ìyẹn gan-an ó lè jẹ́ kí ọlọ́run kó bínú sí yín torí ẹ̀ ń fìwọ̀ sí ẹ̀ fi ń kan ọlọ́run ní ẹ̀ pé ẹ̀ máa jà fún ó dàbí pé kẹ́ ẹ ní adìẹ ń sìn kó ló máa jà fún yín kó ló fẹ́ lọ sí kóòtù fún yín ní láti lọ jà fún yín ṣé ṣé adìẹ ń ṣe lọ́ọ̀yà ni adìẹ ń ṣe lọ́ọ̀yà ni no but anybody ẹ jẹ́ kí ó yé àwọn èèyàn wa pé anybody ò ní ẹ̀tọ́ láti fi ọwọ́ ọlá gbá ẹnikẹ́ni ní ojú wọ́n rò wípé ọ̀gbẹ́ni Tani Olohun yẹn pé à tó bá fìyà jẹ ẹ̀ wọ́n á wá bẹ̀ wọ́n á wá filẹ̀ wọ́n á máa fi dẹ́rù bà á but àwọn ò mọ̀ pé kékeré lakẹ́rẹ́ abẹ́rẹ́ kéré kò ń ṣe mímì fadíẹ̀ ó ti há wọn lọ́rùn sí i ìgbàkígbà tí ọ̀gbẹ́ni ẹ bá jáde àwọn náà lẹ́nu lẹ́sìn pé ah kò yẹ ká máa ṣerú kan báyìí náà kó tí mo fẹ́ sọ fún yín kẹ́yìn ni pé nílùú Ìlọrin nígbà táwọn Sàràkí tán kó gbogbo ìlú yẹn kó mọ́ra tán tán tán tán tán sọ wọ́n dé amúnisìn lọ ṣe ẹjọ́ àwọn náà gba akọ̀ǹkan pa wọn lórí ẹ̀rọ ayélujára wọ́n lọ gbé wọ́n lọ pè á same thing náà ni wọ́n lọ get magistrate kan ṣe wúrúwúrú àwọn wá ṣòwò rẹ o àbá kojú bo wọn táwọn fà á títí wọ́n seize owó mi tó ń lọ bí one twenty thousand dollars làwọn Sàràkí seize nígbà tán ṣì wà ní agbára díẹ̀ ni pé ẹ máa sọ fún àwọn alágbára tó wà mẹ́rin pé power is transient àfọwọ́bà filẹ̀ nílé ayé ṣé rí àwọn tẹ́lẹ̀ rò pé wọ́n lágbára ń sin àwọn ẹni ló máa di alágbára ọ̀la àmọ́ ẹnikẹ́ni tó bá di alágbára a gbọ́dọ̀ fún wọn láyè láti fìyà jẹ ẹnikẹ́ni so gbàtà bá wọn fà títí títí tí àwa la bẹ̀rẹ̀ nǹkan tó ń pè lọ́tọ́ gẹ̀ nílùú Ìlọrin tá a fi gba ìlú Ìlọrin lẹ̀ lọ́wọ́ àwọn fámìlì Sàràkí ṣòye yín so kò ní ìsí wa ìgbà yẹn náà nígbà tá a lọ sí kóòtù wọn kó àwọn èèyàn wa wọ́n ná àwọn èèyàn wa wọn fẹ́ ná wọn fọ lójú ọlọ́pàá náà tẹ̀lé wọn gba ní fídíò ń fa arábìnrin kan láṣọyà fún mi lórúkọ ẹ ọmọ Ìlọrin ló tẹ̀lé wa pé kí ló dé máa sí ìzòwò òṣòwò rẹ̀ ìgbà yẹn mo wà lamẹ́ríkà gbàdá ìjà yẹn tán làwọn ará rí wò ó mà ṣeé ṣe láti bá àwọn Sàràkí jà bọ́ọ̀rọ̀ ó tó gẹ́ ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó tó gẹ́ ó tó gẹ́ everybody ń ṣe ó tó gẹ́ but àwọn olótó gẹ́ǹsìn wọ́n ti gbàgbé wọ́n ti gbàgbé àkúnlẹ̀yàn àbí àwọn náà ti ń ṣe kí ni ọ̀nbùgà but ó máa tó yé everybody pé ẹnìkan ò ní ẹ̀tọ́ láti fi ìyà jẹ ẹnìkejì nítorí ẹ̀sìn àbọ̀rọ̀ mi ni pé àparò kan ò ga jù kan láyé àfi tó bá gorí ebè tẹ bá dẹ̀ wà lórí ebè tápàrọ̀ yín ṣẹ̀ṣẹ̀kúṣe wọ́n á fi òfin wọ́n á fi wú ebè yẹn lẹ́sẹ̀ lábẹ́ ẹsẹ̀ yín kẹ́yìn náà lè mọ̀ pé gbogbo ọ we are all equal before the law we are equal also before God so ẹ̀yin ò lè wá máa ṣe iṣẹ́ tí ẹ̀ lè wá máa ṣọ lọ́hùn lórí àwọn èèyàn ẹ̀ lẹ́tọ̀ọ́ láti ṣerú ẹ̀ finally anybody ló ní ẹ̀tọ́ láti ṣe ẹ̀sìn tó bá tẹ́ wọn lọ́rùn ta ni ọlọ́run tó ń sọ yìí is a muslim mùsùlùmí ni so mùsùlùmí ọ̀pẹ́sì mùsùlùmí ẹ lè sọ pé bí a kò ṣe mùsùlùmí but orúkọ mùsùlùmí ló sì ń jẹ́ ó mọ Quran ó dẹ̀ tún ṣe ìṣẹ̀ṣe kí náà ń bí wọ́n nú fún pé gbogbo àwọn tó ń ṣe Quran tó ń tún fi ewé àti egbò àti làpálàpá tí bí a ṣe wà ní ìṣẹ̀ṣẹ̀ ti wà kí ẹ ní ẹ̀sìn tó délẹ̀ Yorùbá gbogbo ń tàṣírí wọn kó tó ń ta wọn lára ní tí wọn fẹ́ sọ síta àmọ́ mo ṣe sọ àwọn ò ní à ní problem pẹ̀lú anybody but ẹnikẹ́ni ò ní ẹ̀tọ́ láti fìyà jẹ bó tún jẹ́ president Nàìjíríà tó bá múyàn lónìí tá a bá mọ̀ pé kò tọ́ àwa á sílẹ̀ lọ́wọ́ wọn ni bàbá Fálànà ṣe dá sọ̀rọ̀ yẹn àwọn gan wọ́n fẹnu ara wọn sọ pé Fálànà náà ti wá gba àwọn lẹ́rìí nílọrin nígbà táwọn kan fìyà jẹ wọ́n so tí Fálànà bá fi wọ́n lẹ̀ ń gbà yẹn ṣáà òun náà lè wá di alágbára lẹ́nìí tán wá tó àdé tó ń lọ kidnap yàn láti Ìbàdàn tó bá dẹ̀ ṣetán pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe wọ́n á lọ sórí kìrìsìtẹ́nì tó bá ṣetán pẹ̀lú àwọn kìrìsìtẹ́nì wọ́n á nà wọ́n á tún máa lọ sórí àwọn ẹgbẹ́ wọn bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ nìyẹn wọ́n ní àwọn kan ń jó ṣọ́ọ̀ṣì àbí wọ́n bọ̀m̀bù church Catholic church ìgbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí lọ from mosque to mosque ní north. Ṣòwòrẹ́ ò yí padà lọ́jọ́kọ́jọ́ nígbàkigbà the only difference ni pé mo lè má ṣe activism according to the timetable of some people ṣóyè yín àwọn kan wá dáa ó ṣe jà ń sìn wọ́n fẹ́ ìmọ̀ ti ara tiwọn nìkẹ́ jà fún wọn káwọn náà wá di oppressor lé ìwọ tó jà fún wọn àwọn tí a jà fún nígbà tá a wà nílé ìwé gíga most of them are now in government wọ́n oppress wa ṣé àwọn pẹ́sọ́s kẹ̀yàmù sínú ẹgbẹ́ pẹ̀lú àwọn àwọn Gani Fáwẹ́mi nígbà tó mú mi tó ń detain mi for five ṣe gbọ́ kó sọ̀rọ̀ síta ẹni tó jẹ́ pé àwọn activists ni ẹ̀ ò ṣe mọ́ àwọn tó jẹ́ pé àwọn Gani Fáwẹ́mi ló ló gbé so but tí ó bá kàn wọ́n sí ah ibo ni ṣòro rẹ wà torí ẹ̀ làwa ṣe ń jà fún ẹnikẹ́ni bó jẹ́ ọmọ kékeré ni ẹ o àbí àgbọ̀nà bá fi ọwọ́ gbà ẹ lójú ọwọ́ lágbà ẹ lójú àwọn ajá fún ẹ so ẹlòmíràn sọ pé àwọn ìjà sísìn ṣé ta ni ọlọ́run ń ṣèyàn ni ìjà tá à ń jà fún yẹn ìjà ara ìjà náà ni ara ìjà lè yín àbí so kò sí yàtọ̀ ìjà yẹn alátijọ́ àjà yẹn ohun títa bá gbára wa sílẹ̀ gbà míì ìjà yẹn lè má jẹ́ ìjà tó tẹ́ àwọn kan lọ́rùn because ọ̀pọ̀lọpọ̀ ló ní agenda but ẹni bá fẹ́ kí ìlú dá kí gbogbo èèyàn ń jà fún ìlú tí wọ́n fẹ́ kò ń ṣe pé tó bá ti dìgbà election Ṣòwòrẹ́ kì í ṣe olóṣèlú tó bá ti dìgbà ìjà Ṣòwòrẹ́ dà Ṣòwòrẹ́ dà. <laughs> ọmọ nǹkan tó máa ń sọ ni ṣòwúrẹ́ ò lẹ́sìpírẹ́ǹsì ṣòwúrẹ́ ò jalè rí a lè trust pé tó bá rówó kò ní jí owó bó tó bá ti dìgbà ìjà a ẹ lọ wá ṣòwúrẹ́ wá o wọ́n ti fọwọ́ lágbára lójú ọmọ tó lè ò lọ́ọ̀bì kankan ṣóye ṣóye àmọ́ gbogbo wa náà la lè di ọmọ líle torí gbogbo wa nìyà ń jẹ. èmi ò ń gbàjọba nímọ̀ràn èmi ò ń lára àwọn tó ń gbàjọba nímọ̀ràn àwọn eléyìí tí wọ́n ti di wọ́n ń gbàmọ̀ràn tó bá yẹ kí wọ́n gbàmọ̀ràn ni ṣe wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ṣe gọ́vnà rí wọ́n ti ṣe sẹ́nẹ́tọ̀ rí ṣé wọ́n ń lọ sí ìlú òkè òkun tán rí báwọn yẹn ṣe ń tún lù wọ́n ṣe ìmọ̀ràn yẹn ò ní láti máa sọ fún yàn pé àyọkẹ́ mo fẹ́ rí yín láti wá gbàmọ̀ràn náà ìmọ̀ràn kan wà lórí íńtánẹ́ẹ̀tì ìmọ̀ràn wà núwèé ìmọ̀ràn wà nínú nǹkan tó ju yín bá rí láàrin ìlú ṣé àwọn òsì láàrin ìlú yìí ni wọ́n rí bí bí ṣe ń pa àwọn èèyàn ni wọ́n rí pé kò síṣẹ́ ni ṣèbí kan tó wá sórí oyè ṣèbí wọ́n campaign pé ah, àwọn aṣelé àwọn aṣelé yìí pé wọ́n èèyàn kan lọ gbà wọ́n mọ̀ràn àbí tẹ́ bá fẹ́ máa tanra yín jẹ àbí ẹ fẹ́ lọ bá wọn jẹjẹkújẹ ẹ wá ní ẹ wá ní kẹ́ máa mú mọ̀ràn yín bọ̀ náà ọ̀tọ̀ ni ká fúnyàn